máa létí ọ̀rọ̀ ọlọ́run ká mọ̀ tó fẹ́ ká mọ̀ fẹ́ ojúṣe wa ni o fẹ́ tó bá mọ pàtàkì ọlọ́run ọlọ́run ọba yẹn sí ẹni tá a lè máa ṣẹ̀ àmọ́ a gbọ́dọ̀ wá wò pé kí ni fẹ́ kí ni ò fẹ́ káwọn bá rí ibinú rẹ̀ ọ̀nà tá a lè fi rí ibinú rẹ̀ òun ni ká máa ń ṣe tí ò ó ní kí n tó fẹ́ ká má sí yóò rí bínú rẹ bẹ́ẹ̀ o àmọ́ ọ̀nà tí ẹ lè fi rí yọnu ọlọ́run kò ju pé ẹni bá ń fẹ́ ká má bá fẹ́ tó ló ní wá oló sì láyé ìjọba lóun ò fẹ́ kábílẹ̀ bẹ́ẹ̀ lára àwọn nǹkan tó lọ́wọ́ wá fẹ́ fún wa ká sí wọn àmọ́ tó ti bẹ́ẹ̀ báwùjọ wa ti bàjẹ́ tó afọ kékeré mú ni gbogbo àwọn ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ òun làyè tà ń ṣe lọ́wọ́ a ti ṣàlàyé nípa ọ̀rọ̀ òṣèbíríà òṣèbíríà ká jìnnà sí nínú tí a tún gbéyàwó lónìí ó ní musafahatul mar'a al lára tó lọ́kọ̀ bá ṣe ní haram fún wa àwa tá a bá jẹ́ mùsùlùmí òun ni kí èèyàn máa bá obìnrin lọ́wọ́ obìnrin tí ò kí ń ṣe ẹlẹ́tọ̀ọ́ wa ìwọ ni. a jẹ́ pé a gbọ́dọ̀ mọ àwọn obìnrin wo ní ẹlẹ́tọ̀ọ́ wa a gbọ́dọ̀ mọ̀ wọn. tábà ti mọ àwọn obìnrin tó jẹ́ ẹlẹ́tọ̀ọ́ wa àwọn obìnrin tó bá ti yàtọ̀ sí àwọn obìnrin tó bá jẹ́ ẹlẹ́tọ̀ọ́ wa nì irú wọn a gbọ́dọ̀ gbà wọ́n lọ́wọ́. àmọ́ àwọn obìnrin tó bá jẹ́ ẹlẹ́tọ̀ọ́ wa alẹ́ tọ́ láti rí nìyí láti gbà wọ́n lọ́wọ́ àwọn obìnrin wo ni wọ́n jẹ́ ẹlẹ́tọ̀ wa ìyẹn pé àwọn atajọ́kùnrin lè ṣe ìyá tó bí wa ẹlẹ́tọ̀ wa ni a lè bá lọ́wọ́ ẹ̀tọ́ tí ń bẹ láàrin wa ó dépò kíkí nìyí kábàáyà wa lọ́wọ́ ìyá àtọmọ lè bára wọn lọ́wọ́ pé màmá ọmọ mi ọmọ rẹ ní gbogbo thank you ó yọ ṣe pé yẹn ṣe yẹn ṣe kíníkà yìí yẹn wá wú ọwọ́ àti wọ́n rẹ̀ wá ọwọ́ àṣà bẹ́ẹ̀ kọ́dà ó tún tó kó sínú ó ju pé ká báyìí lọ́wọ́ lọ́wọ́ kìnkìn yóò fa ìlọ́wọ́ báyìí mo fẹ́ rí títì ni gbàdúrà yẹn fẹ́ rí títì ọ̀ fa ìlọ́wọ́ báyìí ìyẹn lè fa bẹ́ẹ̀ lẹ́yìn tó tún kó sínú kéèyàn jọ jòkó papọ̀ kí ẹ̀jẹ̀ wá kan ẹ̀gbẹ́ sọ̀rọ̀ tá à ń sọ yìí fẹ̀ ju ó fẹ̀ ju ká para wọ́ lọ pé èyẹ wà nù sáyẹ́sìrìsì àbí yẹn wà nù mọ́tò mi náà ni obìnrin tí e bá ṣe tó bá jí àjòjì sí wa ẹgbẹ́ wa yóò lè nìyí kòkòrò kanra wọn ò haramu ni wa haramu ni àmọ́ àwọn obìnrin tí wọ́n jẹ́ lẹ́sọ̀ àtàfẹ́ kà yìí bó ti fẹ́ sọ́ká bà wọ́n lọ́wọ́ a lè jọ jòkó níbi kan náà o lè má jẹnu mọ́tò fọ́dọ̀ lè jẹ́ bí eré tí yàrá náà ni náà ni kí ẹgbẹ́ mi kéde yìí kó kara kò sí ìtọ́jú burú mẹ́. lákọ̀bí tá a ti kọ́kọ́ bẹ̀rẹ̀ òun ìyá tó bí wa ìyá lè gbá wa lọ́wọ́ mú àwọn lè gbá wa lọ́wọ́ mú ìyá lọ́wọ́ mú. kọ́dà bàbá wà níbi pé èèyàn jòkó èèyàn kó mọ́ra èèyàn ara ìyá àti ọmọ ọdún yìí olùkìlà wọn ká ní ìyá rẹ̀ ni tí èyí ṣe ìyá lọ́dọ̀ Yorùbá torí agbọ̀rọ̀ máa ń ọ̀rọ̀ lọ́wọ́ bá pé bá a ti mọ́tàtù wa kó ti rí mu o ìyá rẹ̀ náà ni ìyá ní àlà táwọn wọn sọ pé ìdí ń jẹ́ ìyá muslam ìdí ń jẹ́ ìyá muslam ju pé ẹni tó bìyàn lọ àwọn míín bẹ àwọn kọ́ni ìyá wa o àmọ́ sẹ̀ríà tí wọ́n sì kò yá wa ṣùgbọ́n àwọn tíṣẹ́ rábà fi sínú kò yá wa mi àwọn náà àwọn náà làwọn máa fi sínú kò yá wa èyí tíṣẹ́ rẹ̀ wá ti fi sínú kò yá kèé ṣe ìyá lọ́dọọdún o nínú àwọn tó wà nípò yáàyàn òun ni ẹni tó bá jẹ́ pé ó fúnyàn lọ́yàn rí obìnrin tó bá fúnyàn ní ọyàn rí pàtàkì jùlọ téèyàn mu gẹ́ẹ́ gẹ́ẹ́ gẹ́ẹ́ lẹ́ẹ̀mẹ́ta lọ́dọ̀ àgbóyà máa fà mí àbí téèyàn mú pé three times òun ni mo mu yàn lọ́dọ̀ ìyá yìí kò mú lónìí tó di ibi ọ̀sán àbíjọ kẹta ìyẹn sà ábà ó ti kéde yìí ó ti tó bẹ̀ tìlú ẹni báwọn ni ó ti dé kò yá níbi tó tún fẹ̀ dé ká ní ẹni tó fúnyàn lọ́yàn ni tó fúnyàn lọ́yàn rí tí ẹni yẹn tó bá yẹ pé òun nìkan kí ọkọ rẹ̀ fẹ́ ẹni yẹn ti fa olùmọ̀jẹ̀ fámìlì wa ò kọ́dà òun lè jẹ́ ibo káwa jẹ́ àwa tó fún lọ́yọ̀ kásìlẹ̀ nìyí ká jẹ́ awúsá ẹgbẹ́ ibo àti awúsá jìnnà jẹ́ra púpọ̀ ìtọ́bàtà tí lè mú tó fún yàn ní ọyàn ríhun nì nínú sẹ̀rẹ̀ Islam ó ti wá kò yáyàn bọ̀tì wá kò yáyàn ó ní àlà kò débi pé ó lè jogún àmọ́ ìwà kò yá rẹ̀ ni pé ó lè fọwọ́ kàn wá àwa náà lè fọwọ́ kàn á lè fi òkú kẹgbẹ́ kanra wọn. irú obìnrin tá à ń sọ ìta ló fihàn lọ́yàn yìí tó bá ní àǹfààní àti pé méjì mẹ́ta mẹ́rin lọ́dọ̀ ọkọ pòsíṣàn tó wà lọ́dọ̀ wa gbogbo àwọn ìyàwó ọkọ rẹ̀ irú pòsíṣàn náà wà lọ́dọ̀ wọn tó ti yé ní sí àwọn náà wà ń ìyá ọba náà. alákọ̀ọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì ẹni tó bá jẹ́ pé àbúrò ya wa ni abẹ́gbọ̀n ya wa yálà bàbá kan àti ìyá kan ló jọ wọn bàbá àti ìyá pa wọn pọ̀ ó wá obìnrin àwa sì jẹ́ ọkùnrin lápòjú nísìnyí àmọ́ àwọn ní ẹ̀gbọ́n ìyá mi nu ìyá kan bàbá kan wọn àbúrò ìyá mi nu ìyá kan bàbá kan wọn irú ẹ̀ gan ìyá yẹn àbábò ìyá yẹn tó bá jẹ obìnrin náà ẹlẹ́tọ̀ọ́ yẹn ni abèwọ̀ yẹn ni inú ìṣẹ̀lẹ̀ àtọ́lọ́wọ́n ba ó lè gbá yẹn mú ìyẹn lè bá lọ́wọ́ ẹ kọ́ra ìwé àwọn àwọn ọmọlẹ́gbẹ́ ọmọ kékeré tí wọ́n jẹ ọmọ gé ẹ pé àbúrò ìyá yẹn lè jẹ ọmọ gé àbí bẹ́ẹ̀ kọ́ àbúrò ìyá yẹn lè jẹ ọmọ gé ẹ wá rí àfa súnà ó wá bòbí lọ́wọ́ àkọ́ra ah, mo rí àfa náà ó bá lọ́wọ́ ẹ wá ó ṣeé ṣe kó jẹ́ pé àbúrò ìyá rẹ̀ ni. kọ́dà ó lè gun ọ̀kadà kó tó kéde yìí kó gbé sẹ́yìn. sẹ́yìn ẹni tí ò bá jẹ́ lẹ́tọ̀ọ́ yàn kò lè gun ọ̀kadà ká jòkó sẹ́yìn rẹ̀. ẹ gbọ́ sẹ́yìn tì gbogbo àwọn tí a lọ kókò lẹ́tọ̀ọ́ láti bàá lọ́wọ́ yìí náà ọlọ́kadà gbọ́rọ̀ ọmọ gómìn dáhùn sọnù tí èsè ibi tàbí ẹ̀ bá dé ẹlẹ́sọ̀ rẹ̀ kò gbọ́dọ̀ gbé ayébọ́lọ́ kàrà ní ti wọ́n dà wọ́n ayébọ́ yẹn ní ti wò ní gómìn díẹ̀ wọ́n máa ń mọ̀ yẹn ní àwọn kan wọ́n ti mọ̀mọ́ àwọn kan bẹ́ẹ̀ irú àwọn bẹ́ẹ̀ lámọ̀ ilé láti jù bẹ́ẹ̀ ni òfin ọlọ́run bá là ń tẹ̀lé gbogbo tó yẹ kí wọ́n ní kéèyàn rí ìlú ọlọ́run kì í ṣe dìnnà nìkan ni eléyìí náà fi dìnnà lọ́nà rí ká má jìnnà púpọ̀ so àbúrò yáyàn abẹ́gbọ́n yáyàn ẹ wá rí ọmọ táwọn bá ta àkọsẹ́ ní káàdà wọn ẹ sábà tún sí tóun bẹ́ẹ̀ náà ni àbúrò yáyàn abẹ́gbọ́n yáyàn tó bá yẹ pé ìyá ló pa án kọ̀ kì í ṣe bàbá mọ wá bẹ́ẹ̀ àbí bàbá ló pa án kọ̀ kì í ṣe ìyá so ọ̀nà mẹ́ta la kóyún síbà nísìnyí àmọ́ àtàwọn pé àbúrò ìyá mi ni àbẹ́gbọ́n ìyá mi òdìrí méjì ẹlẹ́ẹ̀kẹta ọmọ tí yẹn bá bí gangan tó bá jẹ́ obìnrin ọmọ tó jẹ́ pé èmi gangan mo bí báyìí ọmọ ọmọ tẹ́tẹ́ yẹn lẹ́yìn bíi sígbóbìnrin ni ìyẹn lè bá lọ́wọ́ ìyẹn lè dùkú kẹgbẹ́ kanra yìí ẹ lè gbé sẹ́yìn bí ọ̀kadà ẹ lè bákan náà àbúrò wa tó jóbìnrin ẹ̀gbọ́n wa tójú obìnrin yálà bàbá ìyá pàápọ̀ àbí bàbá nìkan àbí ìyá nìkan ó sàjá gan wa lóbìnrin àbójá fúru wa ní obìnrin àbíwọ́ wa lónà irú àwọn báwọn lè àbíwọ́ wa ni wọ́n ọmọ tí àwọn náà bá wa bí àbúrò yá mi tẹ́ àbúrò mi gangan abẹ́gbọ́n mi kò bá jọ ọkùnrin náà kò jọ obìnrin mọ́ ọmọ táwọn èèyàn náà bá bí tó bá jẹ́ obìnrin ọmọ ẹ̀gbọ́n mi ni wọ́n sọ kèé ti ọmọ ẹ̀ gan-an bàbá mi o èmi gangan báyìí ẹni tó yẹ pé mi àti ẹjọ́ ẹjọ́ mọ ẹ̀yà àbá ẹjọ́ ọmọ bàbá ọmọ tírú àwọn lẹ́yìn bá bí tó bá jẹ́ obìnrin mo lè bá lọ́wọ́ mo lè gbé lọ́wọ́ mo lè ẹ̀gbẹ́ lè kẹ̀gbẹ́ mo lè gbé lọ́kadà ẹlẹ́ẹ̀kẹfà ìyàwó yàn níyàwó kí ẹ ń pè ìyàwó ni o kì í ṣe pé àkọ́dà bàbá kan ní bàbá wọn rí mi kọ́dà gbà mí yàrá wọn bá ń pè é kò dépò òun eléyìí ti di àwọn ìná lẹ̀ ń di òun mo ti lọ́wọ́ bàbá rẹ̀ àwọn bàbá rẹ̀ ní afún ọ wọn ò dẹ gbẹ́jẹ̀ mọ́ kan ti mọ́ ná àwa tọrọ ìyàwó ẹ wá tọrọ ọmọ yìí àpò fún yín mo yọ̀ǹda rẹ̀ fún yín nínú sẹ̀ríà tí wọn bá ti mọ́jẹ̀ mọ́ kankan dé kò sì di ìyàwó yẹn àwọn àti lọ́ mọ́jẹ̀ mọ́ dé kò sì di ìyàwó yẹn o irú àwọn ẹ̀jẹ̀ kan ló fi dè káwà fẹ́ di àbúlọ́dọ̀ wáyà ẹ̀. ìgbà míì ẹ lè tọrọ ọmọ lọ́dọ̀ òbí tí wọ́n ti pé àti fún iná nù so àmọ́ tó kàn á fún mi sí láti ká mọ̀lẹ́bí ó mọ̀ ó ti dé nù tá mọ̀lẹ́bí ìwà ti mọ̀ tó bá ti mọ̀ èsì ìyàwó ìmọ̀fà lọ́wọ́ wọn tó ti bá lọ́wọ́ láti bẹ̀rù o àwọn ìwà fìkan kan dé kọ́dà fẹ́nu ọ̀lẹ́ ìgbà lọ́wọ́ dìde báyìí tẹ̀sán náà ní sókè ìyàwó wa kì í ti bọ́ pẹ̀lú ẹ̀fẹ̀ àti yanjú eléyìí láti jó ní pé kò sí sẹ́gbẹ̀ẹ́ lọ sí ìdásílámù àtọ́gbẹ́sì sí náà ni. náà ọmọ tí ì bá bí ọmọ tí yẹn bá bí o náà ọmọ táwọn náà bá bí ọmọ tí wọn tó bá jọkùnrin tó bá jóbìnrin náà so èèyàn lè gbé wọn lè kọwọ bákan náà yìí ò lọ́dún náà àgbàlagbà ìyàwó ọmọ wa ọmọ tá a bí gẹ́gẹ́ ní o kèé ṣe ọmọ ẹ̀gbọ́n wa o olùkókó lẹ́yìn náà ọmọ àlàáfíà fún lọ́dọ̀ wáyà yìí ọmọ wa kọ́ lọ́dún ìyàwó tọ́mọ wa bá fẹ́ ìyàwó tọ́mọ wa bá fẹ́ zuma àmúwa ni gbogbo tó bá ti wáyàtọ̀ sílẹ̀ yìí nínú àwọn obìnrin tá a káwọn ní ọ̀gbọ̀rọ̀ bá wọn lọ́wọ́ ara yóò gbọ̀rọ̀ kanra yín ọ̀gbọ̀rọ̀ gbé masínì tó wá gbólé yẹn gidi báyìí àárọ̀ mu ni nínú ṣẹlẹ̀ àtọ́lọ́pàá á padà fi ẹ bínú ẹ bínú ṣé wáyé bó ti wá burú sọ́dọ̀ ọlọ́run ọba ẹ̀ṣẹ̀ rẹ̀ ní agbára gan òjíṣẹ́ lá Muhammad ó sọ̀rọ̀ kan pé ẹni tí ń bá máa ń ba obìnrin lọ́wọ́ tó ń lákàtí ẹgbẹ́ lómi ó ti di nǹkan tó gbajúmọ̀ lónìí kọ́tà ẹlòmí àwọn ẹni nígbà tí èwo ní jẹ́ nígbà tí ń gbọ́ ń gbọ́ tọ́lọ̀ ẹlòmí àwọn ẹni máa fẹ́ máa fi làákà ìgbà ọlọ́run bá fún òfẹ́ gbà o òfẹ́ gbà tọ́lọ̀ ni o wọ́n láì lórí ojú alẹ́ gàmà ó dà àti àtọ́ níbi ìyàwó Buhari báwẹ́ báyìí lọ́wọ́ kọ́. tí ìyàwó Buhari ti ń bà wọn lọ́wọ́ ọlọ́ọ̀ni kọ̀ọ̀ bá. wọ́n lù yìí kí wọ́n lù yìí tí wọ́n wá mọ́tò àdúgbò náà ni wọ́n làwọn lè pa ìkàmùkù láyé. àyè fi làákàyè àdúgbò ìdí àwùjọ tó bá ti dàrú ká máa fi wí àwùjọ ti àwùjọ tiwa ká fi kọ̀ọ̀bì but èèwọ̀ ni ọ̀nà pé gbàdúgbà ìwà fẹ́ parí àtọ́fẹ́ sígbà lè rí ọ̀rẹ́ fún ọ ní ẹ̀bùn obìnrin wa ni ẹ̀mẹ́bùn wa mú bàmí lọ́wọ́ ni. èèwọ̀ ni àníbísọ̀ ọlọ́ọ̀ sọ́nà bá ti jọ́ àlìkìyàmà ó ní gbogbo obìnrin àtọ́kùn tó máa ń bara wọn lọ́wọ́ tó bá rí àti ó jẹ yóò wá rántí ọjọ́ òun. ó ní à ah, mo sì di ìgbà tí mo ti wà láyé kí wọ́n sì fún mi ní option kẹ́fún ilé àǹfààní àti inú kanú méjì èwo ni nínú kí n bá obìnrin lọ́wọ́ àti kí kí wọ́n á fi eré ìbílẹ̀ bó ṣe dán díẹ̀ kí wọ́n á mú irin tó lẹ́nu sómúsómú bí abẹ́rẹ́ kí wọ́n á kí ìbọnú náà nínú káwọn máa fi irun yìí gún ọ ní erí káwọn fi àdìgbò bómi lọ èwo lọ́nu bẹ́ẹ̀ ìbá sì mú jọ náà èyí ti di bómi lọ́wọ́ káwọn máa fi eré gbóná gún lérí nígbà tí yẹn bá rí àtijọ́ lálẹ́ kìámọ̀ ní ọ̀rí bọ̀ tí yẹn bá rí àtijọ́ lálẹ́ kìámọ̀ kọ́dà nẹ́bí sallallahu alaihi wasallam ó ní ọ̀rọ̀ ti lẹ́tà ń sọ yìí lágbára ànábì ní àìnáàní kẹ́sì nìyà ojú méjì máa ń tẹ̀sí náà wàlìyàdá ní kẹ́sì nìyà bẹ́ẹ̀ ni ọwọ́ náà máa ń tẹ̀sí náà sínú ojú oníkọ́ owó obìnrin tó lẹ́tọ̀ọ́ sí ọmọ wò gbogbo àwọn obìnrin tá a kàtàlẹ̀ yìí nìkan yẹn lè wò ta kàlàdé kan nítorí wá ti yà sílẹ̀ yóò bọ̀rọ̀ wọn. wọ́n ní wàlíyà jẹ́ ní sẹ́sìnìyàn ànábì ní ọwọ́ méjì náà máa ṣe sìnà wọ́n ní sìnà ọwọ́ oníkọ́ gbá obìnrin àbí kọ́ bà lọ́wọ́ obìnrin tí ò lẹ́tọ̀ọ́ sí ọ tí wọ́n sàtàwọn mẹ́ta kàkàlẹ̀ yìí bí àpò ọ̀sẹ̀ sìnà náà. àbí kí ẹ̀jẹ̀ rẹ kó kanra wọn báyìí ẹlòmíì bá wọn fẹ́ bá wọn fẹ́ sọ́kọ́ ìrìn mọ́tò bí àdìrà yìí ló jẹ́ àwọn pé ìrìn tí ó àdìrà yìí wọ́n dẹ̀ ẹlòmíì á ní àbá tẹ̀ níyàwó lé ni mo níyàwó lé àmọ́ èmi àmọ́ kí ìyàwó mi kí mo ní ma kí sẹ́ni mọ́tò orí tè yóò di bẹ́ẹ̀ ni ẹ má jà máa fi làákàyè dọ̀rọ̀ lọ́lọ́ mọ́ mo níyàwó ńlé ni pé ìgbà mo ti wá lẹ́tọ̀ọ́ láti máa jòkó tíyàwó mi nì ṣé wọ́n mi pé mo ní ma jòkó lẹ́yìn náà bí ìgbà tí wọ́n bá wọn mọ́tò ní mo lè jòkó lé lérí nínú mọ́tò tí jòkó lẹ́yìn náà èmi àti àwọn mi àwọn ọkọ̀ ọkọ̀ alọ́run wọn lólé tí mo lè kọ́kọ́ yín lọ́rùn yàn yín ó dákẹ́ fún yín ni ọ̀rọ̀ alẹ́ nílá fún yẹn bá àwọn kan bẹ onídìí ayà kúránì ẹ̀mọ ẹ̀sẹ̀ yẹn ń káyà kúránì ẹ̀ ń wé dàmú ìfún mi làákà ilé ìbá sọ̀ ọ̀dí gbọ́ njọba pé ní àfáàsẹ̀ adíyàwó lé ní kọ́ni sátidé àwọn ọ̀sọ̀ bẹ́ẹ̀ ní ẹ̀ má gbèrè sí àwọn obìnrin o ẹ̀ má gbèrè sí gbẹ̀mí o àṣẹ adíyàwó lé ní bá níyàwó lé sẹ́mi ti ń ṣe ìyàwó mi lé ní máa ṣe yáyí náà ní sùn ìmọ̀ tẹ́lẹ̀ kọ́ra ìjọba yà sá yóò lóhùn nígbà ni bá fẹ́ inú ayé asá sáré parí ogun ní ọdún tó tó nara mi kì í máa ń tẹ̀ kíni sẹ́yìn àfa yóò ní kíni sẹ́yìn àfa ni ẹ dà kọ̀ ọ̀nà ẹja gbà bọ́lọ̀ yìí ti ń jẹ́ fún yẹn gbà bọ́lọ̀ pé èèyàn ti yàn pé wá àṣà ńlá ìdáhìrà táwọn wí gbogbo gbàùn ni ìtumọ̀ rẹ̀ nu gbogbo bá tún òun fẹ́ kápá sílẹ̀ náà ni nígbà tí òun fẹ́ kápá ṣe. anabi sallallahu alaihi wasallam anabi lè ní egbòbi lọ́wọ́ o kí tó anabi sọ bẹ́ẹ̀ ànẹ́bí máa ń wà ní pòsíṣà kó bomi lọ́wọ́ ńgbà mi ànẹ́bí sì ní bomi lọ́wọ́ ìdíkà nàbí sọ bẹ́ẹ̀ èmi bomi lọ́wọ́ o torí mo ti àti bẹ́ẹ̀ nìkan sọ ìtọ́nà lòun kéwú báyìí ó ní ànẹ́bí kan lòun bomi lọ́wọ́ ni kò túmọ̀ ànẹ́bí lòun bomi lọ́wọ́ ọkàn tí wàá dá sọ́dọ̀ ànẹ́bí yìí ó lọ́kàn ọkàn lọ́wọ́ sọ́kàn sọ́kàn ànẹ́bí tánẹ́bí ó ayàtọ̀ síra wa o ẹlòmíì òbí ni mo fọwọ́ ra báyìí kọ́ kìí ṣe pé kò lè ṣe o kọ́ àpò náà sọ́sọ́ ń ṣe òun ẹlòmíì lásán ó bá gbóhùn obìnrin lásán wà láyé kí ó sì máa gbà wà láyé làásì mo fi ọlọ́ọ̀bùrẹ́ ẹni sẹ́ni pé ó ti dé ìwé ìtàn ọlọ́wọ́ mi wà láyé làásì ó lóun ọṣẹ fámásì ní gàmbàrí mẹ́wọ̀n òun sì ń gbé òde àpáǹdà ó lọ́pọ̀lọpọ̀ àmì ìwọ̀n ó ní olùmọ̀ nǹkan kan bómi bá fẹ́ mú afẹ́ mógun báyìí tí ìrùn kan ń gbọ́ ohun rẹ̀ sí faramu lásán wọ́n sì mọ̀ rìlíìsì. ayàtọ̀ síra wa bẹ́ẹ̀ni ẹlòmíì tó mèé tí ì rí pé ó kàn rí obìnrin ẹlòmíì lè rí obìnrin tó mọ̀ sí àwọn ti lè rí tóbìnrin wọ̀ sábẹ́ lásán ó kàn rí títí lásán ìkan dénú. ó anábì gbọ́n ẹ̀yìn náà ẹni tí ń kọ́ ọlọ́ọ̀ni má sọ pé ọkàn tiẹ̀ mọ́mọ́ ìdí máa ń dá aláàlẹ́ láàrin wa náà nù èwo níjọ́ kan tiẹ̀ mọ́ anábì lè gbòbí lọ́wọ́ àyíṣà náà wọ́n á sọ because wọ́n ní túmọ̀ àyíṣà ní anábì gbòbí lọ́wọ́ láyé rí àkóbí lọ́wọ́ lẹ́tọ̀ọ́ sí anábì gbòbí lọ́wọ́ láyé rí àyíṣà sọ bẹ́ẹ̀ ṣé wọ́n kàn ẹ̀ wọ́n kàn sọ ìlà náà ni ẹgbẹ́ kò sáà kò ní a máa bà á kò ní a máa bà á èyí àti ìta sọ ńkọ́ tó sọ ìyá tó mẹ́bẹ̀ẹ́ lálẹ́ kí a bọ̀ fún yàn kọ́ mo aláàlẹ́ ti máa ń bẹ́ẹ̀ kó sísan kó ba obìnrin lọ́wọ́ gbà mí bóòlù ló ti rí láti pa nẹ́bí bí ìbáfẹ́ gba islam ẹnu lásàkè yẹn sọ tí wọn mọ ẹgbẹ́ islam lójú ayé anẹ́bí anẹ́bí yóò tẹ ọ kalẹ̀ báyìí ẹni wọn agbọ́wọlé ẹni wọn agbọ́wọlé fanẹ́ báyìí àgbà fún ọ níyẹrẹ gbogbo bóbìnrin bá wá dé wọn ní tóbìnrin bá wá fẹ́ gba islam lọ́wọ́ anẹ́bí ẹnu lásán anẹ́bí yìí bá sọ kò ní kó segin nìyí kó tẹ́wọ́ ìdáhùn ló ń òun gbọ́ àtúrà yìí náà ni wọ́n ọmọléwé lòun ó lóun wá pàdé ọmọ ọmọ àwọn tọ́lọ̀ tó ti wọlé kéwú bí kẹsì náà wọ́n ti nínú àwọn obìnrin náà jọ pàdé ara wọn àwọn akáwọ́ ti èyí tó wọn lọ lé kéwú òun kàn gbá ni ó kàn lọ ó kàn gbá wà náà ni ó ní à wọ́n ti wọ́n ti máa ń tẹ̀sùn ẹ̀sùn ẹ̀ ó lóun gbọ́ pé wọ́n ní kò dáa níjẹ́ kò dáa lásìkò ànábì làwà yìí àbí lùsẹ̀rí àláwà bàbá sì lùsẹ̀rí à torí ẹ bí àfa alájà mi lọ lọ ẹ̀ rahimahullahu ta'ala wọ́n ní àásìmù ah, ṣẹ̀ríà ló kọ́ ibi tá ti mọ ibi tá ọlọ́wọ́ ti mọ wé péré tí ò ní fi ya àásìmù ah, ṣẹ̀ríà tí wọ́n kò tí wọ́n sàmójúkò rẹ̀ fún wa ọ̀tọ̀ ni o ibì kan bẹ kò ní sàmójúkò rẹ̀ fún wa o lápòjú ẹni sí àásìmù ah, ṣẹ̀ríà wọ́n sì ní àwọn òbí àwọn òbí ti di ayà lẹ̀ sẹ́ẹ̀ mọ̀ pé ìwọ wa ni máa wò ó ọ̀ ni máa wò ó kò dà ìbọn ló ti lẹ̀ àti sùn sẹ̀ríà fún èrú tí wọ́n fi ní yàgò ra rẹ̀ bàbá sùn sẹ̀ríà wọ́n lọ́lọ́ fún ọ ní kọfà nípa fi kọfà ojú dẹ̀jú rẹ̀ báyìí ọlọ́ọ̀ni ẹgbẹ́ ju ní ẹ máa ń jáde lọ. so ẹ mọ̀jà máa fi báwo gbòdì wá ti rí káma fẹ́ fi máa búrọ́gù ṣọ̀rọ̀ lọ́wọ́ so yìí dá jẹ̀mọ́ kò dáa káma bá obìnrin lọ́wọ́ àbí tẹ gbọ̀nsẹ̀ so báyìí àtúnṣe kan tí àwọn afẹ́ gbọ́ mọ́tò Islam wa alhamdulilayi kẹbi rọ islam wa ẹ jẹ́ kí islam ni ẹ jẹ́ kó máa kó máa kó máa ẹ kó máa design life fún wa ẹ olùkọ́ máa design láti lo ìtẹ̀mí ayé wa káwọn máa fi ìtẹ̀mí ayé wa design islam ẹ wo Saudi Arabia àwọn kan táwọn olùkọ́ kò possible bára ṣe ní ṣẹpẹ́ àwọn sọ́mẹ́dá òṣèlú kò possible kò possible kò possible àwọn ní skul tí wọ́n lọ́bẹ̀rẹ̀ ní sèé ilé ìwé tó ajẹ́ kó sẹ́kọ́ndì skul àtàwọn ẹ̀sìn náà obìnrin ọ̀pọ̀ ọkùnrin ọ̀pọ̀ ni. báwa ti wá ní àwọn tó yẹ pé skul bọ́ọ̀sì tí máa ń gbé yẹn káàkiri tí máa ń gbé yẹn àwọn náà ni bẹ́ẹ̀ sì ní àpàdà bọ́rọ̀ débi kan padà ti sọ́ọ́rí kò wá lẹ́kọ̀ọ́ kóbìnrin àtọkùnrin káwọn méjì nìkan tí òun lẹ́tọ̀ọ́ síra wọn káwọn á sẹ́kù nínú mọ́tò lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀. tọ́tà máa ń wá ìrànlọ́ níbi tó bá sẹ́kù ọ̀nà kan tó wọn ẹnì kó sọ yá ẹni kì ẹnìkan yóò lọ sọ ní gàmbari bóòlù dẹ́fà ó ti ṣé dẹ́fà ó ti bọ́lẹ̀ ó sì sanwó báwọn ti ẹwú báwọn ti á dísáyà yín wọn tí wọ́n fẹ́ gba dẹ́fà mọ́ jẹ̀mú ni pé dẹ́fà gbọ̀rọ̀ má rí wọ́n sì gbà pọ̀ mọ́ ìyàwó rẹ̀ ni ẹ bọ́ ṣe ti sẹ́yìn bọ́ ṣe ti sẹ́yìn bọ́ ṣe ti sẹ́yìn ìsí ìsẹ̀mí ayọ̀ pẹ̀lú kùhán ẹ wá ń gbà náà ṣe ẹ wá wọ ní sísé wọn lọ́mọ́tò gbàtí a ní káwọn èèyàn àtọkàn máa àwọn níbi síbò àti níbi wọn èèwọ àwọn àwọn níbi ah, ẹ sì wò sẹbi wọn ti rí àwọn tá à ń ni ẹwọ já sí ń dààmú. àwọn kìnìkan máa ń bẹ wà lọ́yẹ̀ ká máa ro àwọn tẹ́ kọ́lọ́ gbàdúrà àwọn tálíkà ni ọlọ́run gbàdúrà ẹ ìjọba òrí sẹ́fẹ́ ìjọba tó àtàwọn yóò ti rìn tọ́wọ́ fẹ́ wọ mọ́tò tọ́wọ́ fẹ́ mọ́tò kéè mọ̀mọ́ ìdíjà ju wájú ètò ọkọ̀ dànù mọ̀tìmọ̀ dùn lẹ́yìn torí ẹ̀yin bá ti kún dẹ́fà gbáko òun kàn gbá obìnrin kan sí ní pé gómìnà tí ọ ni bóòlù obìnrin ṣe àjòkó tí ọ kẹ́lẹ́ gbẹ̀tẹ̀ra inú mọ́tò bóòlù ọmọ àtọ̀ bẹ́ẹ̀ sì lọ sí lọ́pṣàn pé àti kọ́kọ́ jòkó ní ẹ̀yìn tó bá jòkó ní ẹ̀yìn ọ lè ká tó má tẹ̀ ń sún ọdún kí nìyọ́ lè ká tí gàbó lè ṣe nìyí tí ó lè wà ẹ́ ìbá ti bá ara wọn ta ẹbí òde kò lè sí gàbó <laughs> òde kò lè sí gàbó bá ara wọn ta ẹbí gàbó lè wà bá yá yé ó lè wà bẹ́ẹ̀ náà bá tó lọ́ọ̀dẹ̀ ọkọ àti kẹtẹ́rẹ́ ògbé àásọ̀ <laughs> so wàtàkẹ́kùn lọ́ha mr twaitton ọlọ́ọ̀ni ẹ̀bẹ̀rù mi bàbá rẹ bá ti tó bàbá wa sún sún sún sún sún tí ò bá súnmọ́ tẹ́sà fúnra yín náà ni wàláyà ọ̀ ní jíjà lọ́dọ̀ náà ọba fàtẹ́kùnlọ́ha agbára ọgbà mọ́ kọ́dà mo láwọn àfọ àtẹ pé táwọn arẹwà mọ́tò owó lò méjìlá mọ́ báwọn ti lágbára tó nà mọ́ lówó nù iwájú ló sì dìbò ló sì dìbò ẹ̀ẹ́dẹ́gbà má ti gbé tẹ́rù bó tẹ́rù bá tẹ́rù pèrè bá tó wá kún fẹ́ kóbìnrin ló pàdé kóbìnrin ló pàdé má sanwó rẹ̀ àwọn obìnrin kò ní sanwó o ẹni méjì wà pé òun ti san ogun ẹ̀ka ní èyí méjì lòun ojú èyí méjì wájú wà ládùúgbò lẹ́yìn máa dàbí ẹ̀yìn sùkà máa bákan a ti ṣe kìíní sùlẹ́yìn àwọn tá a ṣe má máa ta ìkẹrì ọlọ́ọ̀bá ní gbèrò wa Ah, kò sí àsìkò mọ́ bóyá ká sọ ọ̀kan yìí nìkan tó bá di ní <clears throat> inṣàlá lẹ́yìn ọ̀sẹ̀ tí ń bọ̀ wá a kò mọ̀ tẹ̀síwájú nínú àwọn nǹkan tó wọn bá tó ṣe ní àwọn òun ẹ̀ ti wá rí pé ó lẹ́kọ̀ọ́ àwọn mùsùlùmí ojúṣe wá rí pé ká tó ṣe kankan ká mọ tí ká mọ ojú tí ẹ̀sìn wá fi wò ó ẹlòmíì ò gbọ́ yín láyé rẹ̀ ọ̀ bíbà ẹlòmíì ò gbọ́ yín láyé rẹ̀ pé kájú kónú mọ́tò pé ìsìlámù dá sí obìnrin ẹgbẹ́ kó ti ra yín tọ́ba ìjókòó sì ló dáa torí ìjókòó tóbi náà wà lára àti ìdí náà ní àwọn yìí máa da púpọ̀ wà ìlú ẹ̀ náà nù yóò máa wá kó máa ju síra wọn tẹlomi tẹlomi bọ́mọ tó ti jàrá bà tó tiẹ̀ kúrú bá wọn bá ti ìjókòó tóbi báyìí àwọn yìí máa da púpọ̀ òun obìnrin ẹ̀mí máa gbọ́ àwọn yìí máa da púpọ̀ gbogbo ẹran ọba nísìnyí tó téèyàn bá lè rí i ṣe kéèyàn má tó fún máa ń lẹ̀ máa ń díẹ̀ báyìí ọlọ́run sàmànà wa ṣọwọ́ tá a bá ní ìbéèrè. ẹ àbẹ́rẹ́ tí mo fẹ́ béèrè ẹ̀rọ kan mẹ́rin ẹ̀rọ kan náà ṣì ní ọ̀gá èyí kò jẹ́ ní mo fẹ́ béèrè pé nípa ọ̀rọ̀ ti ní sátidé. pé ilé òwò mọ́tò pàápàájú lọ lọ́dọ̀ tá a wà lónìí pàápàájú lọ ní ọ̀dọ̀ wa bíi so ẹ̀ o ẹ̀mí ọgbọ́n wo lèèyàn lè já èmi ń fura bẹ́ẹ̀ lè pẹ̀tọ̀ akẹ́kọ̀ọ́ àti gbọ́ ìlú òun ọgbọ́n wo lè já ibi bẹ́ẹ̀ òfin ní wáyé. ọkọ táwọn dànù díẹ̀ díẹ̀ lọnà náà. ṣé mi fẹ́ béèrè náà nì. wà yẹn ni pé bàbá àbúrò àbáyàn tó bá jí obìnrin abẹ́mọ̀ àbáyàn tó bá jí obìnrin náà àwọn ìwà lára wọn ìjọba ńlá fẹ́ràn. àwọn tí wọ́n jẹ́ àbíwọ́ wa. ẹ lè mú wọn kọjá ilé ìdókòtò náà. bébà ìpínyà ti ya ìlérí ibú ọkàn sọ ni ẹlòmíì bá rọ ọmọ kékeré lásán ìbára ọ̀sán ọmọ kékeré sùn irú ọmọ kékeré tí wọn ti gbé tó bàlágà àwọn òsè kankan èyẹ ti ń gbọ́jú ewé nù tẹ́lẹ̀ bá gbọ́jú ewé kí ló dé òkú yóò já bọ́ọ̀nù pé ọwọ́ àrí ọmọ kékeré ti jùlọ ìlọ wájú obìnrin ọwọ́ abẹ́rẹ́ ni ah ẹnu nǹkan ni pé èyẹ lè lọ sí kọ́ ọ lẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ bá ti ń kọ́ ọ lẹ́kọ̀ọ́ ni jẹ́gẹ́ ti di ó gbéra níyàn ní kò obìnrin tí a bò ọkùnrin lọ́wọ́ o tàbí bá gbẹ̀yàn fi kọ́ ẹlẹ́kọ̀ọ́ lè kójú tó dúdú bẹ̀ gbogbo lè ba àmọ́ láti bẹ̀ yẹ tó láwùjọ tá a wà yìí bẹ́ẹ̀ bá kọ́ láti sìn díẹ̀ díẹ̀ díẹ̀ ló gbèsè ayé rẹ̀ tán ó lè mọ́ rẹ̀ kọ́ yẹ kọ́ sùkánẹ́lì ló fẹ́ ṣe sùkò sí kan tó burú ní ibẹ̀ inú táwọn afáfọ́ mọ̀ sọ pé obìnrin tẹ́ bá rí pé lóòótọ́ kì í bàlágà àmọ́ pé tí ní tírẹ́sì ti obìnrin lára ṣẹgẹ́ ti nìsín ìgbà ó lè mẹ́ ìbàlágà lóòótọ́ ṣùgbọ́n àwọn fáwọn akẹ́kọ̀ọ́ máa bọ́ ìdí ẹ̀ ẹ̀ wàhálà kò sọ̀rọ̀. náà. ah ok. wọ́n á lè gbé àwọn àjọ ni pé obìnrin gan o Eh, nínú àwọn tí ó pọ́sibù kó tó kó sínú zumara lápèjú ẹni sí màmá mi ń wu ọmọ lọ́wọ́ gbàtẹ́ ń wu ọmọ lọ́wọ́ àwọn láwùjọ kọ́ ké kò sí kan tó burú bẹ́ẹ̀ báyà ń ọjọ́ ọjọ́ wọn gbà náà ni ọ̀tún wò fámìlì báyà lè wọn lè mọ gbádùn kankan náà àti kan gbàgbọ́lé kan náà àbọ̀tà pàdé lòdì náà ń wá ń ké ń rí ya rẹ̀ ó wá gbé wá kò sí kan tó kú ẹnu ṣẹlẹ islam àwọn ọmọ méjì wọn lè fẹ́ra wọn láéláé tí wọ́n ti ṣe family ó ti di bẹ́ẹ̀ ṣirú ẹni náà tó bá mọ̀ tó bá bẹ́ ara wọn mà wọ́n ti délẹ̀ tó ara wọn àwọn òun wọ́n jẹ́ zumara wọn ìyẹn ni pé ìyẹn ni wọ́n lè ba ara wọn lọ́wọ́ kọ́dà wọn lè fẹ́ra wọn lójú ayé àti sọ̀tàn náà àtàtúnyìí wọ́n so ìgì gábà wọn bàtà so ìgì àwọn méjì yìí wọn ò fẹ́ẹ́ nìkan ti fún ọ ó ti fáwọn ní ọ̀yọ́ ó ti á sí ìyàwó sí ìyàwó tán àwọn sábẹ́ pàlẹ́ àwọn jìnnà sí wa ìtawó dà lónìí. gbàtà parí ìyàwó tó sí ìyàwó tán arábìnrin lọ bá àwọn méjì lé wá ní pé ẹ̀yin méjì òun ti fún yín ní ọ̀yàn rí wọ́n ní kó o wọn lọ bá ní Muhammad wọn lè ànábi àwọn sọ ẹfẹ yẹn kẹfẹ máa rojọ́ kẹjọ lè gbẹmú ní ànábi àti ìyàwó tó bá kọ́dà àti gbogbo ẹbí tì ẹ mọ̀ ṣe. sọfẹ́ àmì ìrojọ́ pé nígbà tí káde mi ànábi ìsìnbọn yìí gbogbo bá ọ̀dà ìyàwó ti wà lèmi àti ti wà nímọ̀ ìyá kan àwọn bá wà wá ní àwọn ti mọ́ ànábi ni tíyàtọ̀ ló sọ bẹ́ẹ̀ olóòótọ́ ni ẹ̀yin ìjẹ́ túká ẹ̀yin fẹ́ra yín so àwọn kan táwọn oníkàkùn sí lóòótọ́ kò kò sí kan tó kú bọ́ọ̀tì aláàdé máa fi àwọn ìtajú tó tẹ̀lé agbọ̀rọ̀ máa wò dáadáa ìyẹn sáà tún la fẹ́ra. lẹ́yìn àwa wà lójú ọ̀nà ọkọ̀ àgbàlagbà obìnrin àgbàlagbà bí wà kò sí ètò àgbàlagbà náà lóbìnrin ọgbà tuntun lọ́wọ́ ojú ọ̀nà yìí sọ gbogbo ọjà dáàbò níta máa ń rí bẹ́ẹ̀ ni wí máa ń tẹ̀ dáadáa bẹ́ẹ̀ iye àwọn àgbàlagbà lóbìnrin ni ìfẹ́ àwọn afọ máa ń fojú àwọn léyìn ni pé àkọ́nà àwọn ìdájọ́ kan ti kúrò lára wọn kò sáàtò kankan ní ẹ̀rọ méjì lè yé ní fúlùbà lọ sáà ẹtí bá tó sùn <laughs> ẹtí bá tó sùn ọmọ etí tí ọmọ etí ya etí sùn ẹ̀ẹ́dẹ́ ti wà níbi irú àwọn bá mi tíyẹn bá rí obìnrin lẹ́gbẹ̀ẹ́ fẹ́ẹ́ rẹ̀ yìí kí ẹ̀ láti bá mú yáyìí rí tí ìbá sí ọ́fíìsì mọ́ ìyẹn lè gbàgbé ẹni bẹ́ẹ̀ kẹ́kẹ́ rẹ̀ ìdánwò pè ní bọ̀ rúrọ̀nù ó dàbí gbà pé kéèyàn sùkọ́rọ̀ kó jí ọmọge náà ni kó kàn ṣubú ìwà rí ẹni tó lè gbé lásìkò ní tí ó fi gbé mi sí gbèrò ọdún wọn ni yẹn lè takán tí wọ́n máa yá wọ́n máa gbé lọ sí oníkan tó bẹ̀rẹ̀ eléyìí là ń pè ní ìlú ọ̀rúwọ̀ oníkan tó burú mẹ́ ọ̀làwù sára ẹ̀ sọ́wọ́n. Báyìí mi tẹ̀ ọ̀pọ̀ ìlú bẹ́ẹ̀ àti wá rẹ̀ ní ìdẹ́mẹ̀lẹ̀ àwọn ẹ̀sìn. Islam àwọn òbílókè ní látàrí pé obìnrin yìí o nǹkan tí mò ń wá ń bẹ àti kíní kan àwọn gbé gẹ́gẹ́ bí báwọn ìṣẹ̀lẹ̀ ayé ti ṣe ó ti wọ́n ti pé ìwọ ọ̀sán tí wọ́n yàtọ̀ tí wọ́n á ní ẹ̀ka táwọn ọ̀rẹ́ ti pa yìí. nǹkan tá a bẹ̀rẹ̀ ni pé wọ́n náà lè sọ̀tọ̀ ńlá ó ní innamal a'mal binniyat gbogbo ẹ̀dẹ̀ máa ti pẹ̀lú àníyàn. ìgbà tẹ́rí àdìsí àti buhari wọ́n sọ̀rọ̀ kù èyí lè gbọ́ ọmọ lọ́bàá ṣe rí ìlú onímọ̀ra àdìsí àti buhari ẹ̀mí ìgbàlóṣẹ̀ lọ́wọ́ sọ àbá tí àdìsí ò ní yé wọn lọ́bàá wọn ti kọ́ bẹ́ẹ̀ náà tí lóga ò sì le innamal a'malu binniyat ibi tí wọ́n lo àdìsí yìí fún àwọn nǹkan tó bá lẹ́tọ̀ọ́ láti títẹ̀ yàrá sílẹ̀tọ̀ fún wa pé ká ṣe wọn àníyàn tá a bá fi ṣe lọ́wọ́ wò àmọ́ ìtọ́nà ń tẹ́lẹ̀ wọn ni àní èmi ti da lórí ọ lápẹ̀jú ẹni sí i ẹ̀yin pé lápẹ̀jú ẹni sí i mo rọ ọmọ kan ní sí i ìmọ̀ rìn òun ládùúgbò akọkùnrin wa fẹ́ràn kó fẹ́ràn kó bìnrin bá ọkùnrin bá òun sùn ǹjẹ́ ah! bá a sọ fún fẹ́ tí wà á ti fún òun láti súnmọ́ láti mọ́ láti kó dáadáa so kí ni bá a rí wà á ti fún kó padà máa borí kó padà wá sàpàdé fáwùjọ kó lẹ́tọ̀ọ́ bí abẹ́lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ innamal a'malu ìyá sẹ́kẹ̀rẹ́ kù àti àdìjàdì wọn lápẹ̀jú ẹni sí ẹni tí ń ta ọtí èmi ò tádó fún fẹ́ mú wọn fi ṣe bísíǹnẹ́sì ni so àbí ẹni tó kàn gbéyà ah, kó ń mutí tàbí ẹ̀sìn mo fi mu ni pé àwọn kan àwọn kan bẹ ráìdì mẹ́ta ti wá níbi àwọn fẹ́ kó lulú lé díẹ̀ àti ẹ̀sìn mo fi mutí nù so innamal a'malu bin niyyat iṣẹ́ tó bá jẹ́ sádà dáná lò iṣẹ́ tó bá jẹ́ haramu fàjìtẹ̀nì búùlù àmì sọ ẹ jìnà sí pápátá ni ìbọn wọn lè fún yàn ṣe òrè dọ̀rúrọ̀ lọ́dọ̀ dọ̀rúrọ̀ tó lọ́n fi sí òní òní wọn ni àdọ̀rúrọ̀ tó òfin mọ̀ngọ́ dọ̀rúrà ìtọ́nà ọba ṣe ní èèwọ̀ dọ̀rúrọ̀ ṣe fún yàn yóò ṣe ní ẹ̀tọ́ fún yàn dọ̀rúrọ̀ ló wọlé sẹ́gẹ́tì nísìnyí lápèjúwe nísìnyí ìwọ ọlọ́kadà nísìnyí dọ̀rúrọ̀ tó lè mú tó lè fi òun ti pínlẹ̀ pẹ̀lú ní sìn mú orí ẹni tó lè gbé arábìnrin yìí lásìkò yìí kò sí mọ́tò kò sọ́dọ̀ kàràkà tó lè gbé òun nìkan ló wà mẹ́ tó ti lè gbé lọ́sibítù kọ́nà ọ̀bàdàn kó lè bá sẹ́kù ẹ̀mí rẹ̀ bá a sọ pé yẹn lè kí obìnrin mú kó sókè nìyí kó gbé irú ẹni bẹ́ẹ̀ òsókè nìyí kó gbé dọ̀rú ọ̀rọ̀ ṣẹlẹ̀ sí bẹ̀yẹn so ọlọ́run sàmánà wa o. ẹni kù sí ilé ẹgbẹ́ nínú àkọ́kọ́ ni pé anabi ne sun kawo da mara'atu sun jamaniya wa jibiya wa asaliya wa maliya ba ka nan ìgbà tá anabi wa sọ bẹ́ẹ̀ tún sun kawo da mara'atu anabi náà máa fi ó dẹ̀ kò ní ká máa fẹ́ ó náà máa fi ó dẹ̀ kò jamaniya nítorí ẹ wà wà jíìmìyà àti wà asaliya àtàwọn ìdílé rẹ̀ bàbá anabi wà á máa yọ̀rọ̀ nípa àdé kàbí má jì bíi ó lẹ́sìn ní ká wù ṣùgbọ́n obìnrin bá àṣẹ̀ṣẹ̀ pàdé léyìn àti ìdìṣẹ́ tán tó sọ pé tọ̀wọ́ nítorí o ti tó níyàwó wa fẹ́ níyàwó. ṣé ọjọ́ tó bá wá rí kánjọ sọ̀rọ̀ tó wá nìkan òun gbà o òun náà yóò wá nìkan tó bá dọ̀la ń bá yọjú sáwọn òbí rẹ̀ ó ti tó lọ́la ní. àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì ni pé obìnrin téèyàn ò mọ̀ wá rẹ̀ téèyàn ò mọ̀ bóyá ń fẹ̀sìn tẹ́lẹ̀ tó ṣe pé torí kórìyàn lẹ́lẹ́sìn òun náà fi wọn á sẹ́sì báwo wá lẹ́yìn ó ti mójú tẹ́sẹ̀ bá lẹ́nu ìsọ. eléyìí kò tó dé pé kò tí ì sọ boyfriend girlfriend ẹ̀tọ́ àkọ́kọ́ ni pé kéèlì bá mọ ẹ̀sìn obìnrin nínú títí láwọn gbé kalẹ̀ òun náà lèyí táwọn àbáwá máa ń lò ó ṣe ní tẹ́ máa ń lò kéèyàn tó fẹ́ẹ̀ láyé ẹni ẹni tí wọ́n fẹ́ ẹni tó wá jẹ́ ọdún àbẹ̀yàn kò lè rí obìnrin báyìí kó sì pè é ó sì mú fẹ́ fẹ́ torí àtọ́wọ́ fẹ́ nu ọmọlúwàbí kejì bẹ́ẹ̀ ọmọ yìí mà dá o bóyá ládùúgbò kan ni yóò wá wá ọ̀rẹ́ rẹ̀ kan pé kó lọ́rọ́ mọ̀ yìí bọ́sí máa ń fẹ́yàwó mu ìyẹn pàdé obìnrin pé ah, ọmọ yìí mà dá o wá kẹtìmọ̀ sọ̀rọ̀ bá náà mo yìí kóbìnrin bá nínú ìsìlámù nínú àṣàdùá náà àwọn tó máa ń fẹ́ obìnrin báwọn ni àwọn ẹni tó bá jẹ́ bí oní ìranù ni so yẹn dáhùn àwọn ọmọ ìyá fóònù bóòlù ẹ̀sìn rẹ̀ di láwa díẹ̀ àkọlù ẹlẹ́ẹ̀kejì ah, ẹ̀rẹ́ mu obìnrin ẹ̀rẹ́ mu ìwà rẹ̀ àrẹ́fẹ́ mẹ́sìn rẹ̀ ńlọ ta ẹ̀kọ́ ẹ̀kọ́ téèyàn fẹ́ nù ẹ̀kọ́ téèyàn fẹ́ nù ẹ̀sìn lèyàn láìdì yóò mọ̀ síbi ẹlẹ́sìn bọ̀ náà ni àbí kílẹ̀ pẹ̀lẹ́ ẹ̀bí kí wọ́n kírun àsìkò náà ni kó wọn kírun àsìkò náà ni ìdí sì kírun àsìkò kọ́lọ́ tó mẹ bàyà méjì fún ọ ó lè mọ gbàdà méjì ẹnìkan ní sọ fún mi wà ládàá bí wà kéyà ni ó lóun fẹ́ ṣe ìyàwó olóun fẹ́ yàwó kejì àmúhùn tó lágbàdo àmúhùn fẹ́ fẹ́ yàwó kejì kí ló dé ó lóun ṣe mistake ó lóun rí ìyàwó tó ń fẹ́ ẹlẹ́sìn ẹlẹ́sìn ẹlẹ́sìn ẹlẹ́sìn òun fẹ́ òun wá tó ń wá láwọn ọlọ́fẹ́ nìyí olùgbà tó bá ti kọjá ṣọ́gun ọba ìdè òun máa ń rí pẹ̀lú kíni yìí yóò gorí jésù ló parí ọba yìí gbogbo àti kọjá ṣọ́gun ọba rẹ̀ wọ́n ti báyìí ẹ dáhùn ẹ̀sìn tó parí bí ẹ̀kọ́ inú ti la tó kù hàn káwọn àlékún wá di dé àsìkò wá dé gbogbo máa ń ṣe yóò lọ kírun náà ni nígbà tó délé òun tó fi kò sí kíni yìí kò ní ẹ̀sìn kankan so a ti wá díẹ̀ sìn a ti wá díẹ̀ sìn ká tó kíni yìí ká tó kọ́ ló bí ẹ̀ tó wá sọ pé wà ẹ fẹ́ mú obìnrin ibi táyì náà sì kù sí ọkùnrin ibi wá kù sí kèé fi hàn sóbì kò náìtì o kò náìtì ilé wọn o ní máa ń bínú o àwọn àti ilé ìwé bá ti tó bá ti kàmí ló fún un ló ṣe yìí yóò sì gbé mi àmọ́ bá ṣe fún yóò gbá ní etí ni àmọ́ kò ní tẹ́lẹ̀ ìlú etí sàtìwọlé náà bẹ́ẹ̀ làwọn náà máa ń háìdì kankan fún ìwà sẹ́fà láwọn àbúrò obìnrin ládàlẹ́ mà gẹ́gẹ́ tí obìnrin mi ní kó bóyá ọkùnrin tí ó fẹ́ ó kọjá lójú ìdòwọ̀n ó wá gbáriwo wọ́n ń gbáriwo pariwo ẹni wọ́n yìí wá jà lájáde àwọn ọmọ ń gbọ́n lé àwọn ọ̀kan tó ń bá láyà yàrá ẹ̀ bàyà òun ló ti bá láyà ajá tí ìyá rẹ̀ bá bẹ̀ ẹsẹ̀ kó bá wọn sọ́nlé ìyá ìyá rẹ̀ kò ní bá wọn sọ́nlé tó bá délé yín alájà ẹ̀pá sọ yín wá kó lè rí wọlé náà ìnà kéda hùn náà àbí ọlọ́ yìí sọnù ọlọ́ọ̀ lè rẹ́ lómi mú láyé lẹ́yìn o ètè wọn ṣe kí nìyí ọlọ́ọ̀ tí wọ́n tóbi gan sọ àlẹ́ torí pé afẹ́ mọ̀ wá obìnrin afẹ́ mọ̀ bá lẹ́sìn káwọn ẹgbẹ́ kíkẹ́ fọ́dún kan because ẹ̀ẹ́lẹ́ nígbàkànbalẹ̀ láàrin ọdún kan pé ẹ̀ẹ́lẹ́ ti dùn náà rárá yìí ṣùgbọ́n àti ìsìnkú lára ta fún lóòótọ́ ẹ̀yẹ́ lè jẹ́mọ̀ wáyé yìí tó ní ẹ̀yẹ́ wọ́n ti bẹ́ẹ̀ fẹ̀ èyí onírẹ́rì rẹ̀ lóòótọ́ ẹ̀rí rẹ́rì wọ́n ti bẹ́ẹ̀ fẹ̀ àmọ́ ìtura lè dínà dínà wọn náà fà sókè nìyí ní ma ń dínà rẹ̀ sọ náà pé ká má ṣe bẹ́ẹ̀ lọ́láwù tààlà last question. ọmọ ẹ̀gbọ́n tó lè fi ọmọ àbúrò ọmọ ẹ̀gbọ́n àbúrò kan fẹ́ra wọn ó lẹ́kọ̀ọ́. ìyẹn ni pé lápẹ̀bí ẹni sìn kó lè bá àyà lápẹ̀bí ẹni sìn èmi mo bímọ ọkùnrin ẹ̀yin bímọ obìnrin àmìmì àtẹ̀yìn ìyá kàbá kan lójú wa. ìtàbọ̀ ni pé ǹjẹ́ ọmọ mi àtọmọ àbúrò mi tóbi ǹjẹ́ àbẹ̀wọ̀ ni wọ́n ǹjẹ́ kákọ̀ọ́ mọ̀ nù tó yẹ kí àbẹ̀wọ̀ ni wọ́n wọn ò lè fẹ́ra wọn ṣẹ́gẹ́ títì àwọn bẹ́ẹ̀ bá ṣe àbẹ̀wọ̀ wọn lè fẹ́ra wọn wọn èsì àbẹ̀wọ̀ wọn èsì kìnìyí wọn èsì àbẹ̀wọ̀ ó mọ̀ sẹ̀dára Ànábì sallallahu alaihi wasallam bàbá tó bí Ànábì àti bàbá tó bí ali tẹ̀gbọ́ntàbúrò ni wọ́n the same father the same mother ali kọ́dà wọ́n ti rẹ́ tó anabi ló tọ́jú ẹ̀ dàgbà ọ̀dọ̀ anabi ló gbé dàgbà anabi ètí máa di ti tọ́jú rẹ̀ bí ọmọ ló mú nínú ọ̀dẹ̀dẹ̀ anabi wọn jọ jẹ ọjọ́ mu ni ló tọ́jú rẹ̀ dà láti kékeré lùgbàdọ́dọ̀ ìgbà tí ẹ tó jẹun kù rẹ̀ tí o pé kò sí àtìlọ rẹ̀ mọ́ lọ́sọ̀ fún àbáṣe yá dákọ̀tán náà nù ọmọ ìdílé wa ibi yá gbàgbọ́ islam ti dé ńgbà wọn ni wọn á gbà àlejò wa gba àdìgbò ó wá gbà sọ́dọ̀ àlejò wa bí Fatima Fatima àtàlìjọ ń gbénu ilé kan náà ni ìgbà tí islam wa dé àwọn méjì wa láwọn fẹ́ fẹ́ra wọn so wọ́n ti fẹ́ra wọn so ẹgbẹ́ wọn tẹ̀sán tó tẹ̀sán tó wọ́n jọ ń gbénu abẹ́ òrìlẹ̀ kan náà islam ìlú wa dé. nínú islam ìgbà tí islam kan dé náà fẹ́ra wọn wọ́n ti gbọ́ ń tó mọ̀ pé àwọn méjì ti di abiwọ ara wọn lẹ́kọ̀ọ́ òun làwọn fúlàní máa ń ṣe àtàwọn sápà máa ń ṣe àtàwọn kìnìún máa ń ṣe bẹ́ẹ̀ àwọn China náà fi ń jọra bíi ìwọ̀n báyìí kòkò lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ sara ní ṣẹlẹ̀ àtìlá bọ̀ tí ẹ̀mí tí wọ́n bá kọ́ yàtọ̀ ṣẹ́gẹ́ ti sìn bọ̀ èyí bọ̀ ẹ kí ni yàrá wọ́n lè yẹn lè dìgbè nítorí ẹ̀ ntọ́nà lẹ́yìn ẹ̀tọ́ ni ìwọ náà ah, ẹ kó wọ́n ṣe òtábàrà àwọn tí wọ́n nu fámìlì wa pé ọmọ àbúrò mi wá rí wọn láwọn fẹ́ fẹ́ ra wọn agbọ̀rọ̀ àwọ̀ agbọ̀rọ̀ ayélujájú ayélujájú àbẹ́ ọlọ́wọ́ bá nù. Káwọn ọmọ alágbà.